ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọmọ ènìyàn sàn wá sí rere o ó tọ́jọ́ mẹ́ta àbí <laughs> ẹ jẹ́ á tún káàbọ̀ padà sí ìwúre gbogbo ọjọ́ ajé ẹ wò ó kí ni mo máa fi wúre lọ́sẹ̀ yìí kí ni màá fi súre fún yín lọ́sẹ̀ yìí òun náà ni wípé bá a ti ń jáde lọ àáríná àárìlò ajé ògúngún nísọ̀ àáfilé wa ṣe bùgbé o ajé jẹ́ ẹni ẹ lọ́wọ́ má jẹ́ ẹni ẹ lọ́rùn ajé tí sọmọdé dàgbà tí sàgbà dèwe ajé onísọ̀ ọ̀bòjì wá fi lé mi ṣe gbùgbé èyí tí mo wí láàárọ̀ yìí dàṣẹ torí àbátalágẹ mọ́ bá dá òun lo òòṣà òkè ń gbà gbogbo èyí tí mo wí yìí ó dàṣẹ o torí bíná bá ṣoṣo àjẹ́ bóòrùn bá ṣoṣo àgbè sọnù àríṣe lọ́sẹ̀ yìí á dára fún wa jésù olúwa wa àmín. èmi ni dájú ìdí